eriwo yà eriwo yà ọmọ eriwo yà. yàtọ̀ ọmọ eriwo ọ̀sìn pé o. a kí gbogbo ẹ̀yin aráalé a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ìtanijí gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo ọjọ́ àbámẹ́ta bí a ti máa ń gbé àwọn babaláwo wá lọ́lọ́kan òjọ̀kan lónìí kí ni ohun tí a fi bára wa sọ̀rọ̀ òun la pè ní oore ṣíṣe gbogbo mariwo ìwòye gbogbo mariwo ìwòye ìwo gbígbé ẹrù owó àtọmọ àtàláfíà kọmọ bá wa gbé o. a fi eléyìí a fi kí gbogbo àwa ẹlẹ́sìn àbáláyé pé a kú ìmúra ọdún egúngún èyí tí ń bọ̀ lọ́nà ní ọjọ́ kejì oṣù karùn-ún ọdún tá a wà níbẹ̀ yìí akí bàbá wa alágbàá ti ìlú Kìṣí a fi kíkí bàbá wa kí gbogbo àwọn àgbààgbà nínú ẹ̀sìn ìbílẹ̀ ọdún abáwa láyọ̀. àṣẹ àṣẹ àṣẹ. àwọn àgbà ní boko ọba jìnnà ìlà kì í kó bàbá wa àbọ̀wọ́ àbọ̀yẹ. ògbó àtọ́ àṣúrè wòrùwò fún. náà ló ní àsìmí o èèyàn tó lè rí wo ọ̀yà lóní àsìn mi o èèyàn tó lè rí wo ọ̀yà lóní àsìn mi náà lóní àsìn mi o èèyàn tó lè rí wo ọ̀yà lóní àsìn mi o èèyàn tó lè rí wo ọ̀yà lóní àdálé lóní àdálé o àtọkùnrin àtobìnrin yẹn tó lè rí o ọ̀yà nfa ní àsìnmi o ìyẹn tó lè rí o ọ̀yà ló ní àsìnmi. náà ló ní àsìnmi o èèyàn tó lè rí o ọ̀yà lóòní àsìnmi ò èèyàn tó lè rí o ọ̀yà lóní àsìnmi. náà ló ní adákẹ́ ariwo o. àtọkùnrin àtobìnrin ìyá tó pèríwò ọyà bá ní àsìnmi o èèyàn tó lériwo ọ̀yà ló ní náà ló ní adágẹ́ ariwo èèyàn tó ló ní àsìnmi o èèyàn tó lériwo ọyà ló ní àsìnmi. mo ṣe àbọ̀rú ní gbogbo ibi tí wọ́n ti ń gbọ́ mo kí ọlọ́kùnrin mo kí olóbìnrin ọ̀rúnmìlà ní ẹni àbá kí ńlá kí ẹni àbáyìn ńlá yẹn ẹ̀rú kọ́ta àbáyìn lọ́mọ aráyé fi ń sọgi nínú oko adéáfẹ́jì kókó òwúrè èyí tí ó toko làwálé bí ọba ẹrẹ́kẹ́ a bàbá lórí ètò yìí lónìí a iye a ọkùnrin a sì kí obìnrin mo kọ́ ọmọdé mo dẹ̀ kí àgbà okólùlù tí sọba àlú kábíyèsí àwẹ̀dá kí ọba kó jẹ kí ọba kó pẹ́ láyé. àṣẹ. kẹsì ọba kó jẹ kó pẹ́. àṣẹ. olódùmarè ọba tó ni gbogbo nǹkan lọ́dọ̀. kábíyèsí. ìbà rẹ lónìí Ọ̀rúnmìlà pé bá díẹ̀ ó mú mi ajúbà ọlọ́run adébá fún alábà ọkà ọmọ aroko fẹ́ yẹ jẹ́ jẹ́bi ọba sí ìtò olódùmarè àbá ẹ̀dá ò lè ṣẹ́ olódùmarè tì ẹ́ nìbà ẹlẹ́dàá tì ẹ́ làṣẹ lẹ́yìn olódùmarè olódùmarè náà ni kò sí nǹkan kan. bẹ́ẹ̀ni. olùmarè lọ́ba abẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni. òun lọ́ba òpin òun la rí núróde. kàbíyèsí òun lolùmọ̀ràn ọkàn òun ni ṣáájú òun ni kẹ́yìn òun ni káàrin òun lọ́mọ ohun gbogbo lọ́mọ ohun gbogbo tó mọ wá kàbíyèsí olùmarè olùmarè láàárọ̀ yìí àjùbà rẹ o torí pé aláìrẹ́ni júbà ni bàá fi hun ni ìbá wa kọ́dá ìbá wa ṣẹ̀dá ìbá tí wáyé ọjọ́ ìbá tí wọ̀ oòrùn ìbá bàbá ìbá yèyé ìbá olúwo ìbá ojúgbọ̀nà ìbá yánífá ìbá pẹ̀tẹ̀ bí aya Ọ̀rúnmìlà ìbá ọba ọba tó jẹ kọ́ba ó tó jẹ Olódùmarè ẹ dákun ẹ jẹ́ kí ìsúre wa ẹ jẹ́ kó wọlé àṣẹ. àṣẹ. láwùjọ wa lónìí kí àwọn bàbá wa bá a ṣe máa kí ní gbogbo ọjọ́ àbámẹ́ta mo wá kí àwa ẹlẹ́sìn mùsùlùmí pé a kú ọdún. ọdún ni. torí gbogbo ọdún tó bá bá ní láyé ọdún ni àwọn Yorùbá máa pa lówe wọn ní igba ọdún. ọdún kan olóòtú January sí December hmm. lọ́nà ìgbà kọ́ ni wọ́n wí o tọ́ gbogbo ìdùnnú tó bá bá ní láyé ni Yorùbá pè bẹ́ẹ̀ hmm. kí là ń pè lọ́dún àyájọ́ ọjọ́ tá ń dunnú ọjọ́ yìí à ń dunnú ni wọ́n ń pè lọ́dún. àyájọ́ ọjọ́ dùnnú. àyájọ́ ọjọ́ dùnnú lọ́dún. Hmm. ọjọ́ bí ẹlòmíì ọjọ́ ọdún ẹ̀ ni. ọjọ́ tí ẹlòmíì róore ńláńlá ń tí wọ́n fi ń ṣèrántí níwájú olódùmarè ọjọ́ ọdún ẹlòmíì ni. Hmm. ọjọ́ àwọn òjíṣẹ́ ọjọ́ ọdún ni. ọjọ́ olúùlú ọjọ́ ọdún ni. ti múdùnú wá ń ṣe òun là gbogbo wa tí a wà nínú ọdún mo fi títóbi olódùmarè mo fi súre láàárọ̀ yìí fún wa pé a ó sọdún ayọ̀. àmín. èyí tá a wá ṣe lọ́dún ní olódùmarè ò ní jẹ́ kó jáse mọ́. àṣẹ Èdùmàrè. lábẹ́ bẹ́ẹ̀ mo kí bàbá wa chief imam pé wọ́n kí u ọdún torí kángun kángun kángun àwọn yorùbá pé àpò arapa lọ kángun sọ̀rùn jù. Hmm. ìnáwó sì ní í ṣẹ̀ lágboolé kọ́mọ kángun sẹ́ni kan jẹ́ nìkan lọ. Hmm, bàbá wo ọdún tí ń bẹ lóde lónìí látàná bàbá wa chief imam lọ́kàn gbọ̀ngbọ̀ngbọ̀n bá ń ti ń kí alágbà kú múrọ̀dún ní ọjọ́ kejì oṣù karùn-ún là ń kí bàbá wa chief imam pé wọ́n kú ọdún pẹ̀lú àwọn ọmọlẹ́yìn Islam pé a kú ọdún Olódùmarè ó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. àṣẹ. ẹ̀rí ọdún tí a ṣe kọjá yìí tà sí lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń ṣe yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lájọ bẹ̀rẹ̀ hmm. tí Olódùmarè ò sí láǹfààní àti kí wọ́n parí rẹ̀ gbogbo àyè ibi tí wọ́n bá wà Olódùmarè bá kẹ́ wọn bá gẹ̀ wọ́n. àṣẹ sáfẹ́rẹ́ àṣẹ. gbogbo àwa náà ta wá sẹ́kù ẹlẹ́dàájá tó lè rẹ́ mi. àṣẹ. ìgbàlá pé àsọdúnmọ́dún ní sáwọ àsọdúnmọ́dún. àsọdúnmọ́dún àwọ àsọdúnmọ́dún. àsosùnmọ́sùn ní sáwọ àsosùnmọ́sùn. àsosùnmọ́sùn ní sáwọ àsosùnmọ́sùn. adébáfájà yìí tí wọ́n ní òní sàmọ́dún. adébáfájà yìí tí wọ́n ní òní sàmọ́dún. Àjàyí sàmọ́dún ó tún ṣe tẹ̀mí sí. Àjàyí sàmọ́dún ó tún ṣe tẹ̀mí sí. gbogbo àwa ọlọ́dún nínú ìdẹ̀ra olódùmarè ó jẹ́ àṣẹ yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹ bẹ́ẹ̀. àṣẹ. tó èmi ọmọ yín tí mo wá bá yín sọ̀rọ̀ náà ni tàwa tara wa jí lówùrọ̀ tòní olúwo adésínà àjàyí àgbò táǹtí mo ń gbọ́ mo pé àpò ọjọ́ méjì jọ mẹ́ta e, àjò lójì gbọngbọngbọn ni òye ká wo tètè dé hmm. ẹ má bínú olódùmarè yóò mọ tẹ̀wá síwájú. àṣẹ. ẹ̀yin tẹ́ ń pè wá lórí aago ẹ̀yin olólùfẹ́ wa àkè ẹ̀dúpẹ́ púpọ̀ ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ayé èyí tẹ̀ ń fi tí ìdùnnú etí òtítọ́ àti etí làákàyè tẹ̀ ń fi ń gbọ́rọ̀ wa àdúpẹ́ lọ́wọ́ yín Olódùmarè bá ní dúpẹ́ fún yín o. àṣẹ ọpẹ́ wájú ọpẹ́ lẹ́yìn. ọpẹ́ wájú ọpẹ́ lẹ́yìn. adébá fún labalábá tí í ṣe wọnú wọ̀dé òrìṣà. adébá fún labalábá tí í ṣe wọnú wọ̀dé òrìṣà. ó ní mo dúpẹ́ mo gbọ́rẹ́. mo dúpẹ́ mo gbọ́rẹ́. ọmọ yàrá oṣù nfa dúpẹ́. ọmọ yàrá oṣù dúpẹ́. bá dúpẹ́ ànayọ gbọ́rẹ́ ò bí ẹni bá dé ayé téèyàn bá dáyé ipa kan lèyàn gbà wáyé ipa wo la wá gbà wáyé àwọn méjì náà ẹ̀sáwò ipa abábẹ́ là gbà wáyé hmm. ipa àyá ẹni là gbà wáyé bàbá mi àjàyí ìbà rẹ o. ìbà ṣe. e àyè ibi tí bàbá náà bá wà olódùmarè dákun bá ní kẹ́ wọn. àṣẹ báni kẹ́ wọn. àṣẹ inú dẹ̀ra ni wọ́n bá wà olódùmarè bá ní fi sàlékún dẹ̀ra wọn. àṣẹ ìpàwé ni wọ́n bá wà olódùmarè bá ní foríjì wọn. àṣẹ ipa ẹlẹ́ẹ̀kejì òun ni ìyá ẹni ìyá mi àdòkẹ́ olódùmarè bá mi lọ́ra ẹ̀mí ẹ̀. àṣẹ láàárọ̀ tó ní àní méjì tá a fẹ́ bára wa sọ òun ni oore ṣíṣe. oore ṣíṣe. bẹ́ẹ̀ ọ̀rúnmìlà bára pé tó àgbọ̀nrín ògùn ifá ní gúnugún sóore mọ̀pá lórí mọ̀pá lórí. gúnugún sóore mọ̀pá lórí mọ̀pá lórí. àkàlàmọ̀gbò sóore mọ̀yọ́ gẹ̀gẹ̀ mọ̀yọ́ gẹ̀gẹ̀. àkàlàmọ̀gbò sóore mọ̀yọ́ gẹ̀gẹ̀ mọ̀yọ́ gẹ̀gẹ̀. bí ìjọ mi ìjọ mi bí kẹ́ni mọ́ tiẹ̀ sóore. bí ìjọ mi ìjọ mi bí kẹ́ni mọ́ tiẹ̀ sóore. ọ̀rọ̀ sóore títí ọ̀rọ̀ ò léwé lórí. ọ̀rọ̀ sóore títí ọ̀rọ̀ ò léwé lórí àfòmọ́sore títí kò légbò. àfòmọ́sore títí kò légbò. adébá fún òkété. adébá fún òkété. bàbá ń lọ rè ìtọ́ká nífá. bàbá ń lọ rè ìtọ́ká nífá. ọ̀kábọ̀ ọba gbà omi nbí ló ṣe. ọ̀kábọ̀ ọba gbà omi nbí ló ṣe. ẹ̀rí bí ẹ bá kí falẹ̀ láwùjọ àfikọ́yàn nànà ẹ̀ hmm. pàápàá láwùjọ Yorùbá ìfákèké lójú ẹlòmíì afọ ni wọ́n ń pè é. afọ ẹ̀rí afọ̀ ọ yàtọ̀ sí ọfọ̀ ọfọ̀ ọ̀rọ̀ mọ́ ṣègùn ẹ̀rí afọ̀ ìdí ibì kan ni hmm. ẹ yá lọ sí àwọn ẹ̀gbá wọ́n pè kí afọ̀ èmi afọ̀ ọ̀rọ̀ ìníjẹ́ afọ̀ bàbá wa kí fa láwùjọ ibì kan tá a bá túmọ̀ ẹ̀ ojú táwọn èèyàn máa fi wò pé kí ni à ń wè yìí. èdè wo ni à ń sọ. èdè wo ni à ní ifá òfìdè mi Yorùbá ni. tọ́ àwọn èdè tí wọ́n tú fásédè wọn ó dàbí àwọn èsì tó kù tí wọ́n tú sédè Yorùbá wọ́n máa tú fásédè míì ni láti Yorùbá lọ́nú èdè míì wọ́n lè tú sí Portugal àwọn ará Brazil wọ́n tú sédè wọn àwọn ará Cuba wọ́n tú sédè wọn àmọ́ torí pé ilẹ̀ Yorùbá lórí ìrùn fa hmm. Ọ̀rúnmìlà Bárákútú Àgbọnrìgún nínú fàyè gúnugún olóore ni. Hmm ayé lé ìyàn mú kí ni wàá jẹ́ kí ìyàn lágbájú láwùjọ àkọ́kọ́ nú wọn olódùmarè dá tí ò gbọ́dọ̀ sọ wọn láwùjọ bìkan pàápàá láwọn orílẹ̀-èdè tí olódùmarè tí táwọn ènìyàn bẹ̀ ò mọ bá a bò là á ṣe kẹ́hìn tí olódùmarè fún wọn. Hmm. ẹ jẹ́ àmúbi nàìjíríà nǹkan àkọ́kọ́ òun ni òjò òjò òjò wọ́n omi ò gbọ́dọ̀ ṣàìmọ́ rọ̀ hmm. bójú bá wọ́n ìyàn ń mú ibi ọ̀pára alẹ́ ibi ọ̀pára oko kábíyèsí ẹyẹ oko ò ní lè ké bí ẹyẹ oko mọ́ ọmọ èèyàn ò ní lè fọhùn bí ọmọ èèyàn mọ́ ẹ̀rí aláboyún ọkọ àti bí wẹ́rẹ́ àwọn àgangan ń ò ní rọwà àlàbùsùn hmm. wọn mọ mọ́wọ́ oṣù wọn mọ fínú gírí gbígbẹ eléyìí ló ṣẹlẹ̀ láyé jọ̀hún nígbà wọn òjò wá wọ́n ẹ̀rí gbogbo kókò rú gbogbo owó kó gbẹ pátá gbogbo táwọn èèyàn mọ̀ jẹ́ ó wá dènìrà hmm. láwùjọ ẹranko láwùjọ ọmọ ènìyàn ẹ̀rí gúnugún tí fa ń sọ̀rọ̀ rẹ̀ yìí láyé jọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí tí wọ́n bá wa gbé mọ́ yìí à ń gbé pọ̀ ni ẹ̀yẹ ń gbé wọ́n ń gbé lálàáfíà ẹnìkan ò ní pa wọ́n ẹja ń gbé nínú omi ẹnìkan ò ní fi ẹsẹ̀ nǹkan kan wọ́n wá ń gbé gúnugún nù àwọn ẹranko tí ń gbé pẹ̀lú èèyàn ẹyẹ tí ń gbé pẹ̀lú èèyàn ní gúnugún wà oore ni gúúsè ni wọ́n fi máa pẹ́ ẹnìkan yìí pagún hmm. àìfigún borí kí lóore náà ìgbà tí yàn mú gúnugún fira rẹ̀ lẹ̀ tójú ọ̀rọ̀ àwọn awo wọn wá dáfá ta ni ó yìí gúnugún ló gbé. Ah ibo wọ́n ń gbẹ́bọ lọ wọ́n ń gbé lọ sájú ilé ọ̀run wọ́n wá gbẹ́bọ náà wọ́n gbé dọ́dọ̀ olódùmarè ó sì jẹ́ tẹ́wọ́ gbà ìgbà agúnugú ẹ̀ padà wáyé òjò ti ń rọ̀. kábíyèsí ọlọ́run. ẹ rí òjò rọ̀ débi tó jẹ́ pé fèrèsé ò ṣeé sílẹ̀ kí ni wọ́n ń pè ń fèrèsé. wíńdò kọ́ èyí tá à ń pè wíńdò. Hmm. ilẹ̀kùn àgánrẹ́dì èyí tá ilẹ̀kùn yìí èdè ìgbàlódé ni. èdè àyálò. èdè àyálò ni láyé jọun àgánrádì ni wọ́n pè àgánrádì àgánrádì kò ṣeé sílẹ̀ òǹkálukú tún fèrèsé òǹkálukú ti àgánrádì gúnugún dé òjò ti pa gúnugún kò fẹ́ẹ́ lè fò mọ́ bọ́bá wa kan fèrèsé eléyìí tán bá sí wọn pé ah ìwọ tó jò ti pa yìí ta ni ọgbọ ọtọ ọmọ romi inú ilé wọn gbàgbé oore tí gúnugún ṣe wọn wọn fọwọ́ gba lérí wọn fọwọ́ tì lórí padà Hmm. bọ́ bá déjú àgánrẹ́dì tọ̀hún wọ́n fọwọ́ gbá lórí wọ́n fọwọ́ tì padà bí wọ́n ti ń fọwọ́ gbá gúnugún lórí ìyẹ́ orí gúnugún tu díẹ̀ díẹ̀ ńgbọ̀ ya gúnugún wa bẹ́ẹ̀ gi ọlọ́dúró sí ńgbà ayẹ rẹ̀ tu ní gbogbo ìrìndè orí tọ́pa bàbá rí gúnugún lónìí àparí ẹyẹ ni nínú hmm. gbogbo ẹyẹ oore ẹjọ́ kìíní àná lọ sọ gúnugún dẹni tọ́pa lórí gúnugún wa wò sí gbàdá wò tó wò sí ó ní ha ìyá ti rí oore ni mo ṣe yìí kànáńkà ẹ wá mú oore yìí kẹ ẹ fi dípò oore padà kẹ ẹ san padà ibi ni wọ́n fi san ọlọ bá àwọn awo àwọn awo òwú méjì wọ́n tún fàákì torí pé Ifá mọ̀ bẹ̀rẹ̀ ó sì mọ̀pin hmm. Ifá pé oore lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn èyí fi san oore ṣùgbọ́n níwọ̀n ìgbà tó bá jẹ́ oore yóò jẹ́ tẹ́wọ́gbà níwájú Olódùmarè ọ̀rúnmìlà Bárápẹ̀tù Àgbọnrìnwùn ó fún gúnugún ní sùúrù onítọ́ bá pẹ́ gúnugún ó wà á dẹyẹ àpínsìn gúnugún ó dẹyẹ àdẹyẹ sí tó bá ní wọ́n dẹyẹ sí nǹkan ó túmọ̀ sí pé wọn ní máa fi ṣèṣekúṣe bí ẹyẹ yòókù àwọn èèyàn yà sọ́tọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní yẹ ya gúnugún sọ́tọ̀ ẹ̀ẹ̀rí gúnugún nínú ifá tá kì í ó túmọ̀ sí olóore oore tí wọ́n ti ifá ń túmọ̀ yìí kọ̀ wá parí ẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn ó bí mi lórí ètò wọn ò ní adébá fún òkété kí ló kété ní í ṣe mbẹ òkété ni babaláwo tí wọn lọ dífá lọ́wọ́ ẹ. Hmm. bẹ́ẹ̀ ni òkété ni babaláwo tí wọn dífá lọ́wọ́ ẹ tálálá mójútó tí ń bẹ ń bẹ ńgbà wọn fi ń dífá ọ̀ka ni hmm. kò sẹ́ran tí ọ̀ka ò jẹ lẹ́yìn òkété. ọ̀ka ò jẹ òkété. bí wọ ah. bí ọ̀ka bá jẹ òkété sẹ́ǹgbọ́. àgbáyé. bó ṣe jẹ́ láti ìgbà náà ọdún mìíràn lọ sọ òkété di ẹran tá a jẹ tá a sùn bẹ́ẹ̀. ọdún mìíràn bá a pẹ̀tọ́ àgbọ̀nrẹ̀gùn ọ̀ká nìkan kọ́ ni ojú èèyàn tó bá jẹ òkété náà lọ́ọ́ fura sí látòní bó ṣe jẹ òkété lóṣù torí pé ẹran abawọ́ ni ẹran abawọ. bẹ́ẹ̀ni ẹran tó níbi ìṣe èèyàn lára ni wọn ń pè lẹran abawọ. Hmm. àwọn ọdẹ ni ẹbí ń gbólóhùn yìí àwọn ẹran tó bá ti níbi ìṣe èèyàn bí kéèyàn mọ̀ jáyà ẹran abawọ ni kọ́ mọ̀ jò kété ẹran abawọ ni kọ́ mọ̀ jẹ òní hmm. ẹran tí òní bá dàgbà dàgbà tán nínú bu yóò wá jáde sọ́dàn gbogbo orun tó bá wá fẹ́ jẹ yóò mọ̀ ké bẹ́ẹ̀ fẹ́ jẹ yóò ké bí ẹyẹ hmm. fẹ́ jẹ ku yóò ké ikú kódà tọ́mi ènìyàn bá ń bẹ́ẹ̀ tòsí yóò mọ̀ dún bí ọmọ kékeré tóun ọ sáré lọ bẹ̀ pé irú ọmọ wo ni à ń kí lágbègbè yìí àṣẹ látọ̀dọ̀ olódùmarè nù gbogbo ẹran tó bá ti wá jẹ́ àjáwọ ẹran àbáwọ bẹ́ẹ̀ bí èèyàn bá jẹ́ bó ti jẹ́ náà ni ó yà. àmọ́ lára òkété kí ni iṣẹ́ ènìyàn tó wà ń bẹ̀. bẹ́ẹ̀ni ẹ̀rọ kété òkété lẹran tó gbọ́n jù nínú gbogbo eku tí ń dẹ gbogbo eku tí níhò. àwọn ọmọdé tó bá máa pòkété wọ́n mọ̀ pé ìjù mẹ́ta lábàá pàdé ká tó pòkété tí ì bá sọ ìyàlé ọ̀yàlé òkété òun ni òkété tí ó ṣẹ̀ṣẹ̀ kú lábẹ́ ìyá rẹ̀ hmm. òun ìlọ́gbọ́nú rárá ní ṣẹ̀ṣẹ̀ ń sọdẹ ni òkété ní sì í máa gbé ẹrù bí ọmọ èèyàn bọ́ba di lóru tó kété bá gbé tọ́ba tọ́ba tọ́ba lọ kó èlùbọ́ tọ́lọ jí èlùbọ́ èlùbọ́ kó yóò kó sọ́wọ́ ọ̀tún yóò kó sọ́wọ́ òsì yóò tún wá dìísẹ́ ẹ̀kẹ́ yóò wá fẹsẹ̀ méjèèjì lílẹ̀ àwọn ọdẹ tó bá tó ọdẹ tí wọ́n bá bá pàdé ńgbà náà bẹ́ẹ̀ rántí lè wù wọ́n ìgbẹ́ tó wù nípa. wọn ò ní pa. bẹ́ẹ̀ ni torí pé ó ti wà ní ṣe èèyàn. Hmm. àwọn ọdẹ gbàgbọ́ pé bọ́n bá parú rẹ̀ bó ṣe wà èèyàn làwọn pa. kábíyèsí ọlọ́run. ẹ̀rẹ́lẹ̀ kejì tí òkété ní òkété a máa túfọ̀ nílẹ̀ yorùbá láyé jọ̀hún òkété a máa ṣe kí ni a máa túfọ̀. ọ̀nà wo. ìdí ọ̀fọ̀ rèé ẹ rí i pé mo ní ẹran abawọ lò kété. bẹ́ẹ̀ni. tí tí aburú kan bá fẹ́ ṣẹlẹ̀ lé kan àwọn arájọ ń kú làákà yìí tọ́ba ta kókó tí nǹkan ní gẹ̀rẹ́gẹ̀rẹ́ máa ń ṣẹlẹ̀ bọ̀ díẹ̀díẹ̀ olóòtú ẹ wà ró kété ẹ mọ̀ ró jìjì òkété àwọn ọdẹ wọn máa ró jìjì òkété àgbà ọdẹ kan fẹ́ kú tàbí kó ti kú. ilé òjijì dé. ilé òjijì rẹ̀ tẹ́ mọ̀ hmm. rí fìrífìrí. Mm torí náà òkété ẹran abawọ ni òkété tó dífá gbà náà tó dífá fún ọká ọká sì rèé wọn ní ìṣètò jọra wọn pẹ̀lú ẹran kan tá à ń pè ní ọ̀nì bí ọká bá jò dàgbà dáadáa gbogbo òkè ẹran ní ọmọ ké ni wọn fi pé níbi tí ọká bá jòkó ìlú ń jẹ ọká mọ bọká bọká bá fẹ́ jẹ eku yọmọ dún bí ẹ mọ tó bá fẹ́ jẹ díẹ̀ yọmọ dún bí ẹ díẹ̀ lágbègbè. Hmm. àwọn ẹran ni ọmọ wa wá bẹ̀ rò pé ara àwọn ni yóò wá mú ìdí òun bí ọká bá dàgbà tó bá ọdún mẹ́ta láyé ọdún kan yóò léyìn kan nínú ọdún kejì yóò léyìn kejì ọdún kẹta yóò léyìn kẹta tó bá ti wá léyìn mẹ́tẹ̀ẹ̀ta kò ní léyìn míì gbogbo ti ń bẹ ti wà nú náà bá wá jìnà sí tó jẹrú ẹran ni yóò wá ta bí ilé ni kàn yàn olóòtú kò sí Hmm. irú ẹran bẹ́ẹ̀ òkété lè ń ké àmì ọ̀ní lè ń ké ilé ń ké bí irúfẹ́ ẹran tó fẹ́ jẹ ẹ̀rí láfi pè é lẹ́ran abáwọ̀ ẹ̀rọ ká òun náà lè ké bí irúfẹ́ ẹran tó fẹ́ jẹ láfi pè òun náà ní kíni ẹran abáwọ̀ torí náà òkété ọwá tí ọ̀ká ọfà kínni torí pé ọká ò ní tara kòrò bí ẹranko yòókù hmm. àwọn èèwọ̀ ń bẹ yíyún ká bá wa lónìí olóòtú gbogbo ẹni tí máa ń fi àkàrà tí máa ń fi ń dẹ tàkúté fún àlégbà gbangba ní sọ lónìí wọn tàn ń náà pa kó tó láyé ni bẹ́ẹ̀ ni torí pé bọ́ ọ bá fi àkàrà dẹ tàkúté sétí odò àlégbà ní òmù ọ̀tàn pa ni. Mm -mm àlégbà ni ó mú. bẹ́ẹ̀ni tí àlégbà bá sì lu ọdún méje láyé yìí ti ń bẹ tí yóò ti máa wá lálùjànú sáàrin àwa èèyàn. ó túmọ̀ sí pé ọ̀tàn ẹ̀mí bí èèyàn kan pa ni wọ́n padà tán tóun náà pa ni. ẹ̀rí ọká òun náà tó dàgbà tó tó àkókò kan òun náà mọ̀ ṣe bẹ́ẹ̀ kí ni fi ṣe bẹ́ẹ̀ tí ọ̀ka bá tí ẹ̀ bá bá ọ̀ka àwọn ẹlòmíì ọ̀ka jí ọdẹ ọdẹ láàrin àwọn ẹran. ọdẹ ni. ọdẹ ni àwọn èèyàn tó wá sí ohun tó fi sọ ọ̀ka tí ó fi ilẹ̀ onígbà tó bá dé àmọ́ gbogbo ọdẹ tí ń bá ń ṣe bẹ́ẹ̀ wọ́n tàn wọ́n náà balẹ̀. Hmm. bọ̀ bá ọ̀ka ẹ̀yin tẹ́ ẹ̀ máa ń bá ọ̀ka wọ́n ẹ̀sùn sùn ká ẹ gbé síwájú ẹ̀ wọ́n tàn pa ọ́ tí wọ́n bá gbósùká síwájú ẹ̀. bẹ́ẹ̀ bá wá gbósùká síwájú ọ̀ka kódà kọ́mọ̀ ju sùká kọjá nǹkan kan kọ́sà àti rí pé nílẹ̀ gbé kalẹ̀ yìí yọ ọmọ wa sọ ọdẹ rẹ̀ títí dìjọ́ tó ọba dé bọ́ba ti jọ́ mẹ́wàá lọ́ba tó dé ọba mẹ́. kò ní kò mẹ́. kò ní kò mẹ́ ó dìgbà ọba dé tó oníwọ̀ wá gbé nǹkan rẹ̀. Hmm. ṣùgbọ́n sọ rántí pé wọ́n tàn nítorí kọ́ ọba rí pa. olóòtú ìlúfin ní ẹni èsì ni kí wọ́n mọ̀ tàn wọn náà pa hmm. ara àjọ òun àwọn èsì bẹ́ẹ̀ olódùmarè ọba tó ní gbogbo ẹ̀ lọ́dọ̀ ìwọ́n sọ̀rọ̀ láàrin kí ni ọ̀ka fún ara rẹ̀ ọlọ́dáfá lọ́dọ̀ òkété tí sí babaláwo wọ́n wá sàdéhùn àdéhùn o nígbà tó tí òkété tẹ ọ̀ka ń fátán gbogbo ẹran tó bá mọ jẹ yóò mọ wá bọ̀ ni wọ́n hmm. sì fa fún ifá ìṣú gbẹ́bọ di ọ̀run olódùmarè gbàdúrà ọ̀ka bí ọ̀ka bá ti wá jókòó oúnjẹ rẹ̀ ọmọ ọba gẹ́gẹ́ bí àdéhùn gẹ́gẹ́ bí àdéhùn. àmọ́ olódùmarè wa ń sọ fún ọ̀ka náà ọmọlà ń sọ fún ọ̀ka pé èyí ta ni babaláwo tó gbogbo ẹran tó mọ wá pè èmi òkété sí kò kí mọ́fá. kò kí mọ́fá. Hmm, hmm. tọ́ba ní gbogbo ẹran lọ́mọ pa ọká ipò kété ẹ béèrè lọ́wọ́ àwọn àgbà àwọn àgbà ọdẹ ẹ̀rí olódùmarè gbàdúrà rẹ̀ kọ̀ wá tán mẹ́ débi pé ẹran ìkété wá di ẹran tó jẹ́ pé kọ́mọ jó kété mọ́ kí n tó bá jẹ òkété bó ṣe jẹ́ náà ni ó hmm. èyí sàwọn kò yí nìkan ni ó yẹ kọ́mọ jó kété àmọ́ torí àìníwádìí àìnímọ̀ ní jẹ́ kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ ṣe kí ni pàápàá àwa tá a jẹ́ Yorùbá torí gbogbo ìran Yorùbá ni ìran jagunjagun ìran Yorùbá kò lẹ́tọ̀ọ́ láti máa jò kété torí pé àwọn náà wáyé níwáyé èèyàn láyé gbà wọn gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹranko lónìí tó dàbí àwọn ń pè lẹ́ranko wọ́n ń pè lẹ́ranko wọ́n ti gbégbé ayé èèyàn rí láwùjọ ara wọn lónìí kìlàbá wa mọ ní gúnugún sóore mọ pa lórí mọ pa lórí. gúnugún sóore mọ pa lórí mọ pa lórí. àkàlàmọ̀gbò sóore mọ yọ gẹ̀gẹ̀ mọ yọ gẹ̀gẹ̀. àkàlàmọ̀gbò sóore mọ yọ gẹ̀gẹ̀ mọ yọ gẹ̀gẹ̀. bí ìjọ mi ìjọ mi bí kẹ́ni mọ́ tiẹ̀ sóore. bí ìjọ mi ìjọ mi bí kẹ́ni mọ́ tiẹ̀ sóore. ọ̀rọ̀ sóore títí ọ̀rọ̀ ò léwé. ọ̀rọ̀ sóore títí ọ̀rọ̀ ò léwé. àfòmọ́ sóore títí kò légbò adébáfún òkété bàbá ń lọ rè ìtọ́ká nífà. adébáfún òkété bàbá ń lọ rè ìtọ́ká nífà. ọ̀kábọ̀ gbàwó mi ń bi ló ṣe. ọ̀kábọ̀ gbàwó mi ń bi ló ṣe. tí ń wí láàárọ̀ yìí tífà yìí ń sọ̀rọ̀ nípa oore ṣíṣe ẹ̀rí oore ìwà ìtẹ́wọ́gbà sí ọmọ làkejì látọ̀dọ̀ olódùmarè hmm. oore àwọn ìwà ìtẹ́wọ́gbà àwọn ìṣe ìtẹ́wọ́gbà àwọn oríṣiríṣi àwọn tá a lè máa hù láwùjọ ara wa ah, tẹ́ ẹ bá wo gbólóhùn tí fàyè ń sọ̀rọ̀ ọba ẹ wo àwọn tí wọ́n sera wọn lóore nínú ifá yìí ẹ jẹ́ ká pè wọ́n lẹ́ranko ńgbà ẹranko bá wá lè sera wọn lóore kí làwọn ọmọ èèyàn kí ló dé tá a ní ṣe kí ni tá a ní sera wọn lóore oore ṣíṣe oore fún ara ẹ̀ ìṣe ni ìwà ni láwùjọ àwa ọmọ ènìyàn hmm. ìrànlọ́wọ́ láàrin ara wa síra wa ojú táwọn yẹn máa fi ń wò ó òun ni pé owó nìkan lèyẹn lè fi sóore bàbá ayé ni ọgbà mi lórí ètò ìtọ́pọ̀ ní tí mo mú wá lórí oore ọ̀pọ̀ gan. ṣé nǹkan mi tó ń bẹ yàtọ̀ sówó. bàbá owó wà lẹ́yìn lẹ́yìn ni. Hmm. ìdí tó wọ́n fi wà lẹ́yìn lẹ́yìn tá a bá wò lu wa tá a wà lónìí olówó ti bẹ́nu ẹ̀ ọ̀pọ̀ tó tálíkà. bẹ́ẹ̀ ni oore owó rẹ̀ sì wá fẹ́ kárí tálíkà hmm. tó fi jẹ́ pé oore owó nìkan la dúró dè owó nìkan kọ́ lóore owó nìkan kọ́ la lè fi ṣoore fún yàn àkọ́kọ́ ìwà á fi ṣoore fún yàn lọ́nà wo ìwà àkọ́kọ́ òun ni pé ó jẹ́ òun tìjú ìwà àtìjú àgbàlagbà rẹ̀ rù lórí àwọn ọmọ ìsìn ìyá ẹ káàbọ̀ àmọ́ ìwà àtìjú ló jẹ́ ní ìyá múlẹ̀ ń gbé lọ. ẹgbẹ́ wa. ẹgbẹ́ wa. Hmm. sẹ́lẹ̀ ní sọ́la wúrọ̀. rárá o. oore ẹlẹ́ẹ̀kejì bàbá èyí ń pọ̀ lára àwọn tó níláárí díẹ̀ ọ̀ ń jẹun àtọ̀rẹ́ rẹ ọ̀rẹ́ rẹ bíi méjì wọ wálé ó wá gbé oúnjẹ síwájú odidi adìẹ ọ̀ ń yapa ẹ̀ ọ̀ ń yatán ẹ̀ òun mọ̀ wá wò pé odidi adìẹ tí wọn nìkan ń jẹ yìí èmi àtàwọn ìyàwó mi tálíkà ó mọ̀ wò bẹ́ẹ̀ pé àwọ̀ jẹ́lé yìí lọ́sẹ̀ kan. tí wọ́n ń jẹ níjókòó kan yìí. tí wọ́n ń jẹ níjókòó kan yìí. Hmm. bàbá nínú wà èyí sì bára yẹn rìn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ síra wọn ìmọ̀ bolo olówó ní máa sọ̀rẹ́ olówó hmm. olòṣì ọ̀rẹ́ olòṣì náà ni wọ́n máa ní bólòṣì bá ń bólówó rìn